láyé ti bàjẹ́ o. mo mà kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì lè máa wò mí kedere ẹ mà tún kó àbọ̀ sórí ètò wa ètò yín ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ Lájí Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ọdún rẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá tó fi dé Brazil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 tí ò ní tán láéláé mo kí yín o mo kí yín o. bó bá ń lọ sọ́nà ìṣòwò ẹ pé wò pé ọkàn rẹ wò ó kedere ìwò pé lẹ́bọ̀ o. tó àjọ wò láàárọ̀ yìí o àjọ wò láàárọ̀ yìí torí wípé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n lọ wọ́n bọ̀ wọ́n sì rí nǹkan mú bọ̀ wọ́n ní tí ìlú bá torí àwọn àgbààgbà bàjẹ́ àìmọ̀wáhù ni sẹ́lú ò ti torí àwọn àgbààgbà bàjẹ́ fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà wá di orílẹ̀-èdè burúkú tẹ́yẹ́yẹ́ orílẹ̀-èdè tí ò lójútùú tí nǹkan dàrú máwọn tẹ́ ń ṣèjọba lọ́wọ́ bí wọn ò pààyàn bí lónìí wọ́n pààyàn bẹ́ẹ̀ lọ́la bí wọn ò jíyàn gbé wọ́n jiyàn gbé bẹ́ẹ̀ lọ́la bí dọ́là ò lọ òkè owó oúnjẹ ọ̀wọ́n kí ló dé o kí ló dé o kí ló dé o. ìjọba ò bu ọ̀wọ̀ fún òfin ìjọba ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ àwọn ẹ̀yà kan wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ọlọ́run àwọn ẹ̀yà kan sì bu ẹ̀kẹ́ léwọ́ lọ́balọ́ba àti ìjòyè kò sí pàdé náà bá a ṣe ń pariwo àti ẹ̀dúpẹ́ o àwọn gómìnà wa ti ń ṣe ìpàdé tiwọn. Hmm. gbogbo àwọn dókítà wa àwọn tó ṣe wípé tí wọ́n bá tó fẹ́ kó àwọn dókítà níṣẹ́ àwọn ni wọ́n ń kó àwọn tó bá ẹ̀sẹ̀ wọlé ẹ̀kọ́ níṣẹ́ gbogbo wọn ti sá lọ sáódì tán wọ́n gbowó tán wọ́n ní àwọn mà dúpẹ́ o àsáwọn ọ̀bọ̀ nínú òṣì àwọn alágbára tiwa àtàwọn aláṣẹ tiwa wọ́n sì lọ gba ìtọ́jú nílùú òyìnbó Lẹ́kì ọ̀páwó tó usage nìbàdàn usage ẹ̀ ṣe ilé iléeṣẹ́ ètò ìlera àbílẹ̀ ìwòsàn tí ń gba ẹ̀mí ẹ aláìnílà bí kò ṣe fún àwọn olówó àti fún àwọn ọlọ́rọ̀ bọ́ ọ bá dé usage owó nira ẹ̀ ọ̀yá lọ ṣàyẹ̀wò eléyìí lọ ṣàyẹ̀wò eléyìí ìjọba àpapọ̀ lónìí ọmọ ṣe o ọmọ ṣe o. ìlú dàrú o ìlú ti bàjẹ́ o gbogbo èèyàn sì gbọ́dọ̀ sọ̀rọ̀ àmọ́ ààrẹ òpìtàn èmi sọ fún yín tá a fi ja àjàgbara tí yorùbá ò fi bọ́ lóko ẹrú ìlú ìbàdàn náà ní wà ní sálọ ọbì kankan ní sálọ ọbì kankan ọkú ìtọ́nà ọ̀rọ̀ ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ níwọ̀n ìgbà tí ìbá ti parọ́ tí mo sì ń sòdodo ọ̀rọ̀. ẹ tún pàbúrò ṣòwò rẹ ẹ tún pàbúrò ṣòwò rẹ níbí ní nílùú tọlọba tó níjòyè tára ní gómìnà ìjínigbé yóò tiẹ̀ wá láàlà mọ́ wọ́n tún pàbúrò ṣòwò rẹ̀ ẹ̀ múra sí federal government federal government of Nigeria well done well done ẹ pàtẹ́wọ́ fúnjọba àpapọ̀ eh, ẹ pàtẹ́wọ́ fúnjọba àpapọ̀ èyí tẹ́ ẹ ti ya wèrè. Hmm. ó ní wògbè ríran kan ó ní nǹkan wà á. àlè fi ìyẹn joyè àwòdì kọ́mọ̀ lè gbé adìrẹ ìǹjoyè nítorí nǹkan míì ìǹjoyè ìyẹn ṣe ààrẹ ọ̀nà kákàǹfò ìyẹn ṣe ààrẹ atúlùṣe ìyẹn ṣe ààrẹ kógun méjàlú ìyẹn ṣe máyégún bẹ́ẹ̀ ni ìyẹn ṣe mẹ́jẹ̀ kó bàjẹ́ ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn ni mo jẹ́ o ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn ni mo jẹ́ tá a bá sì sọ̀rọ̀ nípa ìlú nílẹ̀ yorùbá tó jẹ́ olúùlú ilẹ̀ yorùbá a rí pé láyé àwọn òyìnbó àtìgbà tá a tún lo ayé ríjọ́nà ríjọ́nà tá a lò ìlú ìbàdàn náà ni ibùjókòó ìjọba ilẹ̀ yorùbá wà ìdí nì tó ṣe yí pé ojú mi kálé ojú mi ka oko ojú mi kálé nígbà mo fẹ́ bẹ̀rẹ̀ ìtàn yorùbá kìí ṣe pé torí pé mo jẹ́ ọmọ ìbàdàn mo kọ́kọ́ wò ó pé ṣé èkó ni ń gbé lọ ni àbí kí n dúró nìbàdàn àbí kí n lọ sí òṣogbo ìlú mẹ́ta ni mò ń wò ńgbà náà ní nǹkan bí ọdún bíi méjìlá sẹ́yìn kí tó wá òwe pé ọ̀dà ẹ jẹ́ kí n dúró ń bàdàn torí pé ìbàdàn nẹpa ọ̀nà yẹ láti lọ káàkiri tìbútòrò ilẹ̀ yorùbá ọ̀nàpa ọ̀nà yẹ torí pé bíi wákàtí mẹ́ta tó fi lọ wa ọkọ̀ láti ìbàdàn dé oǹdó iná ló tó fi wà dé Ṣakí náà. ọ̀gá iṣẹ́ ń bá tiẹ̀ ọ̀tún ìlú ń bá tiẹ̀ òsì ìlú ń bá tiẹ̀ yorùbá ọ̀rọ̀ tó tẹ gbogbo wa rèé ó sì ṣeé o ó ṣeé ṣe o kí n fún wa láǹfààní ká pè wọlé sórí ètò ó ṣeé ṣe lónìí nítorí pé àìlásọlọ́rùn pàká ó tún àpérò ọmọ eriwo àmọ́ tí n bá fún wa láǹfààní ẹ̀jọ́ o ìfẹ́ èébú o ìfẹ́ èpè o ìsìfẹ́ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà nílẹ̀ yorùbá bí kò ṣe bí yorùbá ó ṣe bọ́ lóko ẹrú àwọn ò kankan sá lọ ìlú ìlàjọ wà ẹnìkan ò sí lépa nìkan alẹ̀ mẹ́nìkan ni. bàbá mi olúbàdàn tilẹ̀ ìbàdàn ti ṣínà fún mi lẹ́yìn ìgbà tá a jóye lẹ̀ ìbàdàn tán tẹ̀lé halẹ̀ mọ́ olóyè olúbàdàn àtúgbà àmì ẹ̀yẹ tó ga lágbàáyé international máa yín lẹ̀ ń wò yìí ní sẹ́nẹ́sẹ́nẹ́ ọkọ mi lẹ̀ ń wò yìí. ẹ lé alẹ̀ mọ́ wa gbogbo àgbáyé ní ọ̀bà wa dá sí pé gbogbo kílípù mi wọ́n kún wò káàkiri lamẹ́ríkà ara ẹ̀ ní tó fi fún alámì ẹ̀yẹ ara ẹ̀ rèé gbogbo ẹ̀ ni wọ́n ń wò káàkiri àgbáyé wọ́n wàá bá ń bi ìjọba àpapọ̀ léèrè wípé ọ̀dà o ṣé gbogbo tọmọkùnrin yìí ti ń sọ o kí ọ̀rọ̀ wo ló fi dà lúrú o àbí mo kó bẹ́ẹ̀ nu bóyá mo dẹ̀ kó bọ́ǹbù sójú ni mo fẹ́ fojú bọ́ǹbù orílẹ̀-èdè nàìjíríà. pa odidi ọba olúfọ́n wọ́n pa odidi ọba olúfọ́n ní ìpínlẹ̀ Ondo àwọn fúlàní ni gbogbo àwọn ọba wo torí ẹ̀ pè pàdé wọn ò sì sọ̀rọ̀ ṣe ríbi tá a báyé dé o ṣe ríbi tá a báyé dé o ààrẹ òpìtàn ń pariwo ààrẹ òpìtàn ń pariwo ṣe ríbi tá a báyé dé. ìwà ìwà. gàngàn wọ́n sun ààfin asígàngàn níná wọ́n sun ààfin odidi ọba kò sí ọba kankan tó lọ nílẹ̀ yorùbá bàbá mi kú bàbá yèyé aláàfin ọ̀yọ́ ọ̀lọ́ o olùbàdàn ọ̀lọ́ ọ̀nílẹ̀ẹ̀fẹ̀ ọ̀lọ́ àtàwùjọ òṣogbo ọ̀lọ́ alákè ilẹ̀ ẹ̀gbá ọ̀lọ́ ọ̀rọ̀gùn lè lọ ọ̀lọ́ bàbá mi olówó ọ̀lọ́ àwùjalẹ̀ ìjẹ̀bú ọ̀lọ́ bàbá mi ọ̀níléèfẹ̀ ọ̀lọ́ gbogbo lọ́ba lọ́ba wọn ọ̀mọ̀ torí ẹ̀ lọ ṣèpàdé ní ìgàngàn yìí pé ẹ̀sùn ààfin ààfin kéré ààfin tóbi ààfin lààfin ń jẹ́ o bó ṣe wù kọ́ bó kéré tó kò kéré lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ torí pọ̀ ń lo lórí ìlú. Hmm. ìwò mi lẹ́mọ̀ o gbé ọkàn rẹ owó ọ̀pọ̀pọ̀ ojú. ìwọ náà máa wọnú ọkàn rẹ pé ṣé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ṣé lóòótọ́ ni ilẹ̀ Yorùbá jẹ ọ́ lógún. tó bá yẹ lẹ́yìn gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀rì mi máa ń sọ téèyàn bá ṣe lèmi ọ̀sọ̀ èmi èso olóṣèlú mo sì ń bọ̀ wá dá ti gómìnà náà fún báyìí gómìnà lọ lákọ̀ọ́kọ́ lu ọjọ́ méjì nígbà tó di pé wọ́n tó dá gbogbo tí wọ́n dá alẹ́ gómìnà tún lọ gómìnà sì gbà yí pé èmi mo jẹ̀bi kò wọ́pọ̀ nínú o ṣèbáyé lè gbà pé Buhari kí Buhari ó gbà yí pé òun jẹ̀bi ìlú ń dàrú mọ́ ń lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lòún gbà wọ́n sì ṣètò wọ́n gba ìbọn onígi kúrò lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn wọ́n kó ìbọn gidi fún wọn wọ́n tó wá fún Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adam wọ́n fún ní ambassador Àmọ̀tẹ́kùn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ state takò ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn takò yí pé ṣé kò sí èèyàn ní Ìbàdàn àbí ní ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́ lè fún làbánsádọ̀ pé nígbà wọn ò ṣe ti ògùn wọlé sóyinká ni wọ́n fún ẹ méjà fojú èyún wò ó ẹ rántí wípé ààrẹ ọ̀nà kákàǹfò ìní ibà Gani Adams lábẹ́ bàbá mi aláàfin ọ̀yọ́ ló sì wà torí náà olóyè aláàfin ọ̀yọ́ ni bẹ́ẹ̀ mi náà ṣe jẹ́ olóyè bàbá mi olúbàdàn tilẹ̀ ìbàdàn gómìnà wa òjayò pa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n gbà sí ikọ̀ àmọ̀tẹ́kùn ọmọ ọ̀ṣun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ òdó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ kwara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó o bá ti jẹ́ yorùbá ṣèbá fẹ́ dáàbò bo ilẹ̀ yorùbá ni kájọ fìfẹ́ ṣe é kájọ fìfẹ́ ṣe é torí pé àmọ̀tẹ́kùn ti ògùn tọ̀yọ́ gbogbo wọn wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ bá a bá léèyàn tó rò pòun ti fẹ́ wọ ìpínlẹ̀ ọ̀ṣun á tètè pe àwọn ìpínlẹ̀ ọ̀ṣun àti ilé bọ̀ o ibi báyìí la gbọ́ pọ̀ wà o ìní ẹ̀já fìfẹ́ ṣe é bí nǹkan bá ṣe rí láàrin òpìtọ́ ọ̀ṣọ́ kílẹ̀ yorùbá wà níṣọ̀kan ni. wọ́n pa èèyàn mẹ́rìnléláàádọ́ta fifty four ní ìlú ìgàngàn dòní olónìí ààrí kí ààrẹ ọ lọ kí pírẹsidẹ́ǹtì wọ́ ọ lọ olórí apànìyàn tí ń rán DSS kí tílé ẹjọ́ fẹ̀yìn rẹ̀ jẹlẹ̀ lẹ́ẹ̀mejì màlàmí àgbọ́ pé kí wọ́n lọ o àgbọ́ pé kí wọ́n lọ. báyìí ni wọ́n ṣe sọ lẹ́yìn Yorùbá di wípé tọ́ba ti jòyè wá wà nínú ẹ̀rù ẹ̀yin ọba ẹ̀yin bàbá wa ẹ̀sìn pẹ̀pẹ́ tó nífẹ̀ẹ́ yìí láàrẹ Lájì Àbáàsì àmọ́ ìdá ń wọlé mọ́ra ẹ̀ lórí olóhùn fàkọ́ ya ìtẹ̀ ń dẹ́wò yìí ìtẹ̀ ń dẹ́wò tó bá búrẹ́kẹ́ agbára yín ò ní kà ẹ pé ìpàdé àlàáfíà ẹ jẹ́ pé ìpàdé àlàáfíà èmi jọ èmi ò jọ ẹ jẹ́ gbé jùúlẹ̀ ẹ jẹ́ padà sórí ìrun wa ẹ jẹ́ lọ léèfẹ̀ kìí sípa bẹ́ẹ̀ lọ ṣèpàdé lè fẹ̀pẹ́ ọ̀ní lọ́dẹ̀gbà jù ọ̀ní lọ́lágbára jù kọ́ lè ní sọ o àní bí ìrẹ́pọ̀ ó ṣe wà tí a bá gbàgbé ìpàdé àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pè láwọn lọ́balọ́ba ó kọ́kọ́ pè gbaram láyé àwọn òyìnbó aláàfin ọládìgbòlú tá a bá gbà ibi táwọn èèyàn ti máa ń ṣe àṣìṣe nu èyí tí wọ́n pèsè kejì ìní ọ̀ọ́ni bàbá wọ̀ nílé Ifẹ̀ gbà èyí tí wọ́n ṣe kẹ́yìn tí gbogbo ẹ̀ fi dàrú ilé àbábá wa Àwùjalẹ̀ lọ́gbàá kẹ́yìn lẹ́yìn yẹn la ti ṣèmí ìmọ̀ lẹ́yìn yẹn la ti ṣèmí ìmọ̀ ní ìgbà tí ìpàdé àwọn lọ́balọ́ba ń lọ ń gbà òǹkàlùkù mẹ̀tọ́ òǹkàlùkù mọ̀ wọ́n mẹ̀tọ́ wọ́n mọ tó yẹ kí wọ́n ṣe ọ̀rọ̀ tí ò nira ní gbogbo ọ̀rọ̀ ó ṣe fúlàní ò ṣe fúlàní ṣe é rántí pé bá a ṣe wòrán jọ sínú bí gbogbo fúlàní ọ̀kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ sí táfẹ̀já gbàbọ̀dẹ̀ fúnra rẹ̀ bí gbogbo ẹ̀yà yòókù ti buwọ́lé rání ẹ lọ wo ìtàn àfọ̀njá àti lẹ́yìn ikú àfọ̀njá lórí Facebook page ìtàn Yorùbá tẹ̀ ń wò yìí tàbí kẹ́ ẹ lọ wò lórí YouTube ìtàn Yorùbá ẹ sáà tẹ ìtàn lẹ́yìn ikú ààrẹ Àfọ̀njá ẹ rí nǹkan tí Yorùbá fi ṣera wọn ẹ rí tí gbogbo Yorùbá fi ṣera wọn títí di ọdún eighteen forty lógun Òṣogbo ẹ rí tí Yorùbá fi ṣera wọn fún odidi bíi ogójì ọdún tí Yorùbá fi ṣera wọn ṣe bẹ́ẹ̀ kọ́ lẹ́gbẹ̀rẹ̀ kọ́ la rọwọ́ lẹ́yìn ṣe ìtawọ́lọ́wọ́ gbà fún wa là ń lò yìí ṣe ìtawọ́lọ́wọ́ gbà fún wa nìyí ìlú wa ń dorí kodò wọ́n pàbúrò ṣòwò rẹ̀ wọ́n máa ń wí àwọn tó dẹ̀ o àwọ̀ àwọn rí èwo lẹ̀ ń wá rí àwọn tó pa ọba olúfọ́nkọ́ sí wọ́n ẹ̀sẹ̀ ń pààyàn ẹ̀ mọyì ẹ̀mí tó ti lọ nílẹ̀ yorùbá ẹ̀ mọyì ẹ̀mí tó ti lọ nàìjíríà ẹ̀rú wá ń báyẹn àti rìn bẹ́ẹ̀ bá rìn ní ìsìnkè yẹn gbọ́ ẹ̀yẹn tó ń fura ni ìgboro ò ṣeé rìn ẹ̀yìn odi ò ṣeé rìn inú oko ò ṣeé lọ ṣèbí kalari náà nínú oko nípínlẹ̀ Kwara mọ́tò jíìpù ẹnìyẹn bẹ́ẹ̀ wọn ò mú fóònù wọn ò mú kankan wọ́n sì gbé lọ àwọn ajínigbé gbowó náà ni kí ló dé kí ló dé sáà ní ránṣẹ́ padà pé British báyìí Britain ẹ máa bọ̀ o ẹ máa bẹ̀ tó wá tó wá múlẹ̀ kejì nígbà wọn mú ẹnìkan tí n sọ pé ológun ní fún ní backup láti máa kó ìbọn wọlé láti nìjẹ́ ṣèbí nìjẹ́ náà lẹ́lẹ́fẹ́ ṣe títì lọ báyìí láṣẹ tírẹ́ẹ̀nì lọ kẹbà tó lè máa rí ìbẹ̀ kó wọlé sí ẹ̀rù pa ni bàbá wa ẹ̀sìn ń sùn ìjọba ń tẹ̀yìn yín rò pé òdodo wọn ń sọ kò sí ẹni méjì tí ń jẹ́ ìjọba bí yóò sí àwọn ẹni ibú wọ́n sì ń tẹ̀yìn ìwọ nàìjíríà kí rẹ̀ pọ̀ ọba ní nàìjíríà àmọ́ ẹ̀dá padà a ṣe Eh, ládùúrú gbogbo nǹkan owó tá ń jẹnẹrétì ní Lagos State ẹ wà fún wa ní bíntín ẹ wọdún tẹ́ ti ń pín Kánò ẹ wọdún tẹ́ ti ń pín Kánò ó bọ Èkó òkú ò lẹ́kọ̀ọ́ owó Èkó ọ̀yàtọ̀ owó ìpínlẹ̀ tẹ́ ń pín fún Kánò Katsina lọ àwọn Jìgáwá gbogbo wọn wọ́n sì tún gbowó wọ́n gbowó ńláńlá dọ̀la ṣèbí Kánò náà lẹ́tọ́ lẹ fẹ́ pín mẹ́ta hùn ẹ kó ọ̀rọ̀ wa nísàlẹ̀ ẹ ẹ fi lọ ń tọ́jú ọ̀dọ̀ ti yín níbo wọ́n ti ń ṣerú ẹ̀ ẹ sì ní ká máa wò ẹ sì ní ká máa wù ẹ ní ká máa wù ẹ ní ká máa wù ẹ ní ká máa wù. ká tó lọ síbi ọ̀rọ̀ ti Gumi àkókò o mo dúpẹ́ o gbogbo wa sì dúpẹ́ agbóhùn olóyè Sunday Ìgbòho Ìgbòho ṣá oró baba dami ọ̀fẹ́ pẹ̀dísẹ̀ ejò pinpin sàpẹ̀nà òdua gbogbo alágbóhùn rẹ̀ a sì tún rí i pé ohun akọni ọ̀pọ̀lọpọ̀ ń bẹnu àtẹ́lu àwọn tó gbé ọ̀rọ̀ yìí jáde ṣùgbọ́n lèmi o oore ńlá ni wọ́n ṣe ẹ fún kálukú lẹ́jọ́ ọmọ ìwà tó wù ú àmọ́ bí wọn ò bá gbé jáde bóò láṣẹ gbóhùn pé bàbá sì tún ń bẹ lákọ. adásíwájú <laughs> wa mọ̀ olóyè Sunday Igboho aṣíwájú ni adásíwájú wa mọ̀ kéèyàn má dàlúrú kó má pààyàn kó ṣe rálì ẹ rí ni pé nígbà tọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ tá a bá rántí lọ́dún tó lọ ní October first àwọn èèyàn jáde Ọlọ́run fi dán Sunday Igboho ní pé ó rèérò gan yóò sú wọ gbogbo àgbáyé ni ó wà lẹ́yìn rẹ̀ Sunday Igboho nìkan ni wàá ń da ìjọba àpapọ̀ láàmú yìí o ilé màlàmí àtàwọn DSS ọ̀gbádùn mẹ́yìn ilé ó ti dẹ̀ kejì tí wọ́n lọ ilé ẹjọ́ ìjọba àpapọ̀ sì ti jẹ gbèsè báyìí ní màá bá fi ogba àwọn okùn èèyàn méjì báyìí tán bá fi àwọn méjì yòókù lẹ̀ wọ́n ti fèèyàn mẹ́wàá lẹ̀ náà àwọn ọmọ olóyè Sunday Igboho tó bá ti fi àwọn méjì yòókù lẹ̀ lédìké tẹ́ bá wá dé ìgbẹ́jọ́ apànìyàn wàá bẹ̀rẹ̀ fún Màlàmí àtàwọn DSS tí wọ́n rán wá ṣé ìgbàgbé bó ti wà ní ọ̀dọ̀ àjọ tí ń gbẹ́jọ́ ọ̀daràn lágbàáyé ó kọ retí Buhari sọ Nàìjíríà nù o torí wípé ní ti gbogbo gómìnà mẹ́tàdínlógún tẹ́ fi lè jáde sọ̀rọ̀ yìí pé ó ti di èèwọ̀ yìí pé ṣé wèrè ń bẹ lórí yín ni bóun ní DSS ó sì wá máa dà lúrú ẹ lọ léèyàn ẹ fẹ́ amọ́tàkì wó fẹ́ǹsì èèyàn ẹ sì ń yìnbọn káàkiri gbogbo inú ilé ẹ̀ ń gba dúkìá jẹ́gbà wọn ò níran àwọn olórí ibú yóò níran wọn ò sì ṣe nǹkan rẹ èyí ò ṣe nǹkan rẹ ní ọba nǹkan nǹkan ṣé Islam ni ọba nǹkan ìgbà táwọn lo ogun ànábì igi lásán ẹ gé igi débi náà bọlé igi ta ẹ ẹ bá bá yín jà ni ẹ bá jà mùsùlùmí lè gba àwọn wèrè àwọn kèfèrí àwọn kèfèrí wọ́n sì ẹbọ ju ẹbọ lọ wọ́n sì ẹbọ èyí lè máa sọ̀tàn fúlàní fún mi ìmọ̀ wọn wọ́n ṣẹbọ ju ẹbọ lọ ẹbọ gangan ẹbọ gangan ọ̀ṣẹbọ tó wọn wọ́n fọ̀rọ̀ ẹ̀sìn dà sí ìsìláàmù wo ní bẹ lára wọn ẹ bá ń bèè lọ́wọ́ yín pé ọmọ wo ilà ànábì gbégbálé lọ́wọ́ ṣé Fátímà ni ànábì gbégbálé lọ́wọ́ ni àbí Kọ́sìmù yí pé máa lọ ṣe àlìmọ́jìrì máa lọ gba bára kó tó lè jẹun ìní tọ́ ẹ lọ Saudi Arabia ṣebí ẹ ṣe ń ṣe ń bẹ̀ nu wọ́n ń ká àwọn ọmọ wọ́n ń bí àwọn ọmọ wọn ò lè tọ́mọ ìwé ẹranko àwọn ẹranko èèyàn ẹ sì kó wa pọ̀ bàbá wa Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe dáadáa tó ẹ̀jẹ̀ bíbi eléyìí bó lẹ́sẹ̀ lè kà papọ̀ báwọn ẹranko bàbá wa Awólọ́wọ̀ ẹ̀ sí láyé mọ́ ní ìsìn bẹ́ẹ̀ ṣe ṣe dáadáa tó ẹ̀ dálẹ̀ náà tún nìyí ebe yìí náà mẹ̀pẹ̀rẹ̀ làwọn eléyìí là wá ìsẹ́rù ọba mi àti sọ̀rọ̀ ni wọ́n wúwẹ̀ ẹranko ẹ wá lọ léèyàn ẹ pa èèyàn láìṣẹ̀ láìsọ̀ afọ́jú tún bẹ́nu wọn ẹ tún pa ẹ tí ò ríran ẹ pa àwọn èèyàn ẹ gbókun wọn lẹ̀ ibi gbogbo àgbáyé ó kọ ó tiẹ̀ ti da ó ti wọnú ìta àgbáyé ó kọ rere náà ló dáa kọ̀dà ẹsẹ̀ ṣẹlẹ̀ nígbà Buhari ṣèjọba láyé ìjọsí ẹ mọ ní àwọn èèyàn tí wọ́n pa ní Zaria àgbà náà náà abẹ́rẹ́ ti gbàgbé nígbà wọ́n ṣèjọba jọ́sí bàbá wọ̀ nílé Ifẹ̀ àti Emir Kánò wá travel nígbà wọn wá padà dé wọn gba pásítọ̀tì wọn Buhari wá ní kí wọn gba àwọn gómìnà ológun kí wọn pè pàdé kí wọn lọ bá wọn sọ̀rọ̀ Ìbàdàn sì ní Ìbàdàn sì ní olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun gbà náà àti ìdá ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ̀ Ọ̀yọ́ state ìjọhún wọn bá wá sílé ìgbìmọ̀ ọlọ́balọ́ba ní sẹkítẹ́rìàtì gómìnà ológun ṣé pópó ọláàbí ta tiẹ̀ ní bẹ́ńbẹ́ńgbà náà ló bá bẹ̀rẹ̀ sí ní tù ní tù ní bá bẹ̀rẹ̀ olùbàdàn ní babawo olùbàdàn ìgbà náà yusufu olóyèdè àsàǹkẹ́sì ni bàbá òsì gbọ́ òyìnbó wọ́n wá pe ọ̀tún wọn ọ̀pẹ́rìndé èmi lálá àṣẹ tí ń tu bí ejò wọ́n lọ́ọ̀ ní lọ́sẹ̀ kí lọ́ọ̀ ní àṣẹ wọ́n lọ́ọ̀ ní jáde kò gbàṣẹ inú bá bí olùbàdàn olùbàdàn bá dìde ọ̀ọ́nì ṣe kí ni wọ́n lọ́ọ́ jáde ìlú kò gbàṣẹ olùbàdàn ni àdéfín mọ̀ wá ti wá pọ̀ ọ̀ọ́nì jáde ìlú kò gbàṣẹ lọ wá tú lé wa lórí ṣèbápa ló mú lọ́wọ́ ọ̀ní lójókòó lùú lùú lùú kò gbọ́rọ̀ lùú kò mọ̀ gbọ́rọ̀ bólúbàdàn ṣe bínú jáde lù pé ṣẹ́nu pàdé ìlà wa jókòó sí nílùú tí mo jọba sí ọba nu Yésùfù Olóyèdé Àṣàǹkẹ́ ọba nu nígbà gómìnà kásì làwọn fẹ́ wó oríta mẹ́rin Olúbàdàn Olóyèdé Àṣàǹkẹ́ ó gbé àga lọ́lọ́ jókòó wá wò mọ́ mi ah, ọba nu kò sì kàwé ṣùgbọ́n ka ẹ̀kọ́ ọmọ ìtàn ọmọ àṣà ọmọ yìí pé gómìnà kan ààrẹ kan ológun kan kò lè sọ pé bòun tọba ẹ pọ́ bá wa kẹ́ wá rí ìwọ lẹ́tà láì gbogbo nǹkan lábàjẹ́ ẹ dẹ̀wò ẹ lè máa dẹ̀wò gbogbo bòmí ìgbàlẹ̀ lẹ́ẹ̀ máa mọ̀ pé togun togun là ń kó bàdẹ̀ bàbá lọ bẹ̀ bàbá àṣàkẹ́ lọ oríta mẹ́rin lọ bèèrè ìtàn wọ́n jókòó ni ẹ máa kó bàbọ̀ ṣé wọ́n tó bẹ̀ kí wọ́n yọjú àwọn bàbá wa ti wá di ń gbogbo wo ẹ má fọlọ sí jóyè ẹ má fọlọ sí jóyè yá dàlúrú gbífọ ọba sì mú yẹn ẹ má fi jóyè èèyàn méjì bílù ọba mú yẹn ẹ má fi jóyè bífọ ọba mú yẹn ẹ má fi jóyè tọ́pọ̀ wá yà lẹ́yìn èèyàn ẹ má torí owó kẹfì yẹn jóyè ẹ má sì fọlọ sí jóyè bí wọ́n ṣe ń talẹ̀ wọ́n mọ̀ talẹ̀ nígbà ọba dórí àpèrè wọ́n fẹ́ talẹ̀ one thousand acres of land sílẹ̀ bàbá rẹ ni bàbá bàbá rẹ lè nílẹ̀ one thousand acres lágbo níbo bàbá rẹ ti fẹ́ rí ìjẹ́ ntí ó dùn yín lọ́jọ́ iwájú ntí ó dùn yín tí ó dùn yín ẹ wá ń torí owó. olórí ló ń bá tiẹ̀ òṣèlú ń bá tiẹ̀. ṣe sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó wá di pé ojoojúmọ́ ẹkún àti ìpayín kékeré ni ṣùgbọ́n ẹ dúpẹ́ olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ gbogbo wa la sì ti gbóhùn bàbá láti Benin Republic bàbá ní pé ẹ̀rù ọ̀bà wọn kí wọ́n máa gbé àwọn bọ̀ nàìjíríà tẹ́ ń bá fẹ́ bá wọn gbé àwọn wá ibi àwísí kọ́ là ń kú sí ẹnìkankan ò sì lè pa ẹnìkankan. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo àgbáyé ń bẹ tọ́lẹ́ ẹ ti lẹ́jọ́ lọ́dọ̀ ẹ̀ àjọ tí ń gbẹ́jọ́ ọ̀daràn lágbàáyé ìjọba àpapọ̀ ti lẹ́jọ́ lórí bí ẹ ṣe lọ balẹ̀ Sunday jẹ́ wọ́n ní kú kan kì í lé bàbá rẹ̀ bàbá wa ọ̀jọ̀gbọ́n tẹ́lẹ̀ wà Republic bàbá sọ wọn ò lè yín àmọ́ wọn lè pa tó bá máa wọ ọmọ yín tá a bẹ̀rù ukú ibi tẹ́ ẹ dàgbà dé ẹ gbọ́dọ̀ bẹ̀rù ukú nínú access nílẹ̀ yorùbá ìkan mo jẹ́ torí tìbútòrò àti tán ilẹ̀ yorùbá àti tí ń ṣẹlẹ̀ sílẹ̀ yorùbá àti ọ̀nà àbáyọ ọ̀nbẹ lọ́wọ́ àwọn òpìtàn nílẹ̀ yorùbá ṣé mo wá torí ẹ̀ sá lọ ṣé dáwà gan ṣe ò rísìkì Eh, tẹ́tẹ́ náà bá léèyàn ó kú léèyàn kú nígbà tí ìní kú lánàá ní ìsìn modò ní bí ìbá sì ní dọ̀la máa kú lónìí kí wàá nílé ayé kílẹ̀ lẹ́nìkan dẹ́rù bà yẹn fún kí ní kú ni. Eh, ìjọ ọjọ kẹta oṣù yìí mo ṣe forty five years birthday ọdún márùndínláàádọ́ta ṣé gbogbo àwọn tí jọ bí gbogbo àwọn tá a jọ lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ gbogbo àwọn tá a jọ ṣe kékeré wà àánú ni mo rí gbà ṣé gbogbo wọn wà ní lára máa ká wá sọ pé rú ẹ̀yin bàbá Bánjí Akíntóyè ẹ̀ wá ń sọ ọjọ́rọ̀ tó dùn mí gan o ọjọ́rọ̀ tó dùn mí gan ẹ̀ wá ń sọ wọn lè pa dàgbà bá kú lórí ọ̀rọ̀ lẹ bá wá ń sá lọ ẹ tó gbẹnu ẹ wá ẹ rí i pé mẹ́tò pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹgbẹ́ kínní kan àwọn ẹgbẹ́ kínní kan mo ní ìǹsẹ́gbẹ́ kankan mo mọ Yorùbá mo mọ Yorùbá àwọn tí n bá ti rí àwọn tó yẹ kí n rí nínú gbogbo tí wọ́n ń ṣe ọkàn mi ò balẹ̀ pé Yorùbá ti dìde tán ṣé kò wá rí bẹ́ẹ̀ nígbà ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adam ṣé kò rí bẹ́ẹ̀ báyìí ṣebí tó náà sọ rèé ṣe é ti léèyàn bàbá bàbá àgbàlagbà tẹ́ ẹ ti súnmọ́ náìtì bẹ́ẹ̀ sì ti lé náìtì rẹ̀ wálẹ̀ ń sá lọ wọ́n ọ̀pá ah, wọ́n ọ̀pá níbo lẹ fẹ́ sá lọ bí wọ́n gbé wò lé mu yín àmọ́ wọ́n lè pa yín ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ibi ìlà ti nílò yín ogun yín àjọjà wa ni ẹ wá lọ dúró bẹ̀rẹ̀ republic ẹ wá nítorí pé wọ́n pa yín at your age at your age èmi bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí baba ni kí nǹkan má bàjẹ́ ó jẹ́ nǹkan tó di ó jẹ́ nǹkan ìtìjú àwọn fúlàní àwọn haúsá àmọ́ sọ pé orí nǹkan àwọn yorùbá lẹ́yìn ló àsọ fún yín pé tẹ́ bá gbọ́rọ̀ ogun wọ́ọ̀họ́ ni iná ti sá lọ́hùn tolóyè Sunday Ìgbòho táwọn sì ń lọ wọ́n ti pe ẹjọ́ sí àgbáyé láti lọ bá àwọn lọ́ọ̀yà káàkiri àgbáyé àti láti lọ múra ni sẹ́ńgbà wà lẹ́sìn wọn rí mú gbogbo bẹ́ẹ̀ ṣe sẹ́ńkọ́ sọ́lọ́run òfìsọ́ ẹ̀ṣọ́ ẹ jẹ́ àjọ ẹ jẹ́ àmọ́ wo ibi tọ́rọ̀ ń lọ torí wípé àwọn tá a gbójú okùn lè ṣe ni àgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ńtẹ̀ lọ́lọ́yè Sunday Ìgbòho sì gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà ló ti kọ́kọ́ sá lọ àṣàrò bá àdá gbogbo èmi lẹ́ẹ̀mọ sọ yorùbá báwo mi bá ti ń sọ̀rọ̀ màá ti mọ̀ pé tí ń bẹ lọ́kàn eléyìí ọ̀dà eléyìí ọ̀dà kì í ṣe yorùbá gidi eléyìí káyọ̀ lè rí mi ni tí ń sọ káyọ̀ lè gbọ́ mi ni ọ̀pọ̀lọpọ̀ wá nàìjíríà ń gbà wọ́n dé nàìjíríà bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sóò tẹ máa ń wò wọ́n lu òyìnbó wọn ò lè ṣe ń gbà wọ́n dé nàìjíríà àwọn díẹ̀ báyìí nu wọn ló ń ṣe táwọn wá torí ẹ̀kú òǹbí táwọn torí ẹ̀kú òǹbí nkékéké ni Eh, lórí kíni eh, eh, ṣe oh, ayé dùn ayé òdùn tó àlìjẹ́ náà tẹ́ ẹ̀ bá ṣe dáadáa tọ́ ọ bá ṣe dáadáa tọ́ ọ bá kú ọ gbádùn lọ́run ni ọba sì ṣàbúrú láyé ọ jìyà burú ẹ̀ láyé ó tún jẹ́ lọ́run kí ni kí ni máa máa ṣáàkì fún ìjọ mo ti ń sọ̀rọ̀ ẹ rí mi kí n ṣáàkì bàbá wa tẹ́ẹ̀tì tẹ́ òun oh, nẹ́ẹ̀tì bàbá àti nẹ́ẹ̀tì ẹ̀ wá sọ fún wa yìí pé wọ́n lè pa yín ló jẹ́ ẹ sákò nàìjíríà ah, ah, oh, bàbá hmm, bàbá má ti wíyùn o bàbá mo respect gẹ́gẹ́ bàbá torí bàbá dáadáa lẹ jẹ́ nínú àwọn àgbà professor táyìn náà sì tún kọ̀wé ìtàn ah, ah. nínú ìwé tó wọ́n jù nínú ìwé history àbọ̀nbọ̀ ìwé bàbá nìyí ó dàgbé ìwé bàbá kan bẹ́ẹ̀ ń bì ah, ìwé bàbá nìyí ìwé bàbá ìrìnrà ní nàìjíríà amẹ́ríkà wọ́n ti bá mi rà tẹ́ fi sọwọ́ sí mi kò sí nàìjíríà wà á rí i. Ah, bàbá wa ni wọ́n kọ́ náà s adébánjí akíntóyè bàbá wa ni pòfẹ́sọ̀ àwọn ni wọ́n kọ́ ẹ̀wá lẹ̀ ẹ̀wá ni ẹ̀wá ni wọ́n fẹ́ mu wọ́n fẹ́ mu ah, kí wàá ní gbogbo tẹ wá kí wàá ní gbogbo tẹ kọ́ bì kí ló wá jẹ́ ńgbà náà kí ló jẹ́ ńgbà náà gbogbo tẹ kọ́ bì at your age at your age Àfọ̀njá ó jagun ó kú sójú ogun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ńlẹ̀ Yorùbá wọn èyí níbi kankan sá lọ ìyìn lé wá kú kéjoyè ilé bàbá rẹ̀ nígbà tẹ́ mọ̀ pé ẹ̀tọ́ gbé kílẹ̀ dálẹ̀ sí. àwọn èèyàn dẹ̀ ń sọ láti ẹjọ́ ní àṣẹ bẹ́ẹ̀ ni èyí náà wá fúnra yín sọ pé kèsì pé wọ́n ò mú yín àmọ́ wọ́n lè pa yín wọ́n bá wá pa yín wọ́n ti pa wá yìí ṣé ẹ̀yin àti Sunday Igboho nìkan lọ̀rọ̀ lẹ Yorùbá lọ́ka lára mo lè ka èèyàn mo lè ka èèyàn àádọ́ta tó fi dórí wa yín Gani Adam tó pé wọ́n ń ṣe wàhálà lórí ọ̀rọ̀ yìí sọ́dún ìlà ẹsẹ̀ bẹ̀rẹ̀ pé yorùbá ó dàdúró ni sọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin sẹ́yìn ni nígbà wẹ́ẹ̀ Sunday Igboho wọnú ẹ̀ iná tún búrẹ́kẹ́ sí ni. ìjòyè ń ṣùgbọ́n kò sí bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ilẹ̀ yorùbá ó dàdúró ká wà lódìdí wa ẹ jẹ́ ń gbé pè ẹ jẹ́ ń gbé pè torí mo rò pálapẹ́ nìkan ti ń pè mí ẹ sáré gbé pè yìí. hello. hello. ẹ kú dédé àsìkò yìí o. ẹ kú ètò. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. yáa pásítọ̀ kẹ́hìndé lóṣù sọlá lórúkọ mi láti bo lẹ ti ń pè o. láti amẹ́ríkà mo ti ń pè. wọ́n bá mi gbé kinní tó jábọ̀ yìí àmọ́ ń gbọ́ yín o mò ń gbọ́ yín ketekete máa ṣe. bẹ́ẹ̀ lórí ètò la wà. pẹ́tẹ́ ń sọ wípé bàbá Akíntóyè wípé wọ́n sá lọ wípé wọ́n lọ́wọ́ sá lọ. ẹgbẹ́ wọn lè fẹ́ pa wọn àwọn wá sá kúrò pé wọ́n tó fẹ́ pa àwọn. pé wọn ò lè mú àwọn pé ṣùgbọ́n wọ́n ní wọ́n lè pa àwọn káwọn àwọn fi sá kúrò ní nàìjíríà. Eh, bàbá ẹ má ẹ má ẹ má ẹ má bínú ẹ má ẹ má kọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ má bínú sá. ṣe rí ṣe rí òfin náà tèmi lè máa sọ ṣé ti yẹ yín màá dẹ̀ fi bíbélì bá fi páàkì ẹ̀ ṣe bẹ́ẹ̀ tiẹ̀ ṣe rí bàbá tó sọ yẹn iṣẹ́ tí bàbá ń ṣe iṣẹ́ tí ọlọ́run gbé fún bàbá ni bàbá ń ṣe ṣẹgẹtì ẹ so ẹ respect pé kí bàbá dúró ẹ̀yin náà mọ tí gọọmenti nàìjíríà ń ṣe ṣẹgẹtì ẹ ẹ wo bàbá wa tó jẹ tọtọ tọmọ síbẹ̀ náà ẹ wo rẹkọdì tó ṣe jáde akíkanni ni wọn ọkùnrin rẹ ni wọn ẹ ẹ ní kí bàbá wó òun nítorí pé òun dira ṣẹgẹtì ẹ pẹ̀lú pé ìdíra náà tó ṣe kò sá ó máa sá nítorí pé ọwọ́ nàìjíríà yìí olórí burúkú ni wọ́n pa apààyàn ni wọ́n baba bàbá ìjà tí baba akíntóye ń jà ìjà ọpọlọ ni baba ń jà ìjà àwẹ ni gbogbo ìtì nígbà tí a bá kọ bàbá tá ló máa lọ sí un ṣẹgẹtì ẹ ẹ má ẹ má kọndẹmù ẹ ẹ má kọndẹmù ẹ sà ẹyẹ sílẹ̀ bẹ́ẹ̀ ẹ rí pé jésù olúwa náà ọlọ́run ní kó gbé kúrò kó gbé kúrò nítorí pé wọn ọ̀tá fẹ́ pa á sálà ń lò lágbára láti pa gba ọ̀tá yẹn ni bọ́lá ń ṣe ń rìn ọmọ fún ní sáàpù yẹn ṣẹgẹtì rẹ yẹn. sẹ́ni ẹni kí n má sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ sọ jẹ́ ìṣàlàyé ọ̀rọ̀ torí pé wọ́n máa ń ní pé Ìbàdàn mèsì ọ̀gọ̀ àkọ́kọ́ nígbà wọn ò gbé Jésù sá ó kéré ń gbà wọn àmọ́ ń gbọ̀ ya wọ́n dá Jésù padà nígbà tó dàgbà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àgbà yìí pé wàá pàwọ́ iṣẹ́ tọ́lọ́ ní kó wá ṣe ó kú fẹ́ṣẹ̀ aráyé ìyún kan ẹlẹ́ẹ̀kejì ni wípé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí èmi wà lára àwọn tẹ́ni káwọn DSS ọ wá gbé ọ̀rọ̀ ńlá ni o tó yẹ gbọ́dẹ̀ ọgbọgbàgbà yìí lọ́dẹ̀ gbọ́ngbà náà tó gbáwọn èèyàn pè mí ṣùgbọ́n sábà yí pé mo ẹ̀sẹ̀ joyè àárẹ̀ òpìtàn ilẹ̀ ìbàdàn tán nígbà wọn kàn sáyẹ̀ délé gbé olóyè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí tẹ́ ẹ má àwọn tó ti gbé àgbọ̀dọ̀ dákọ lórí afẹ́fẹ́ tó pa àwọn èèkàn nílùú tẹ́ńdẹ̀ sọ̀rọ̀ mo ní a sẹ́yìn tí mò ń sọ mo ti kó bẹ jáde mo ti kó fà jáde ẹ jẹ́ wọn ó gbé mi kí gbogbo àgbáyọ wa bá wa dá sí i nígbà bá ń sọ̀rọ̀ tó lórí ogun bá ti kú ogun ti fọ́ nígbà tá a bá ti rí olórí mọ́ kí lọ́mọ èyí fẹ́ ṣe èmi ọ̀sán ẹ̀rí pé mi ò kọ̀ndẹ́mù wọn ẹ̀rí pé mo ti ṣàlàyé bá máa ń bá àwọn program mi bọ̀ ṣùgbọ́n lórí eléyìí níṣẹ́ lórí eléyìí lórí eléyìí olórí ogun wa, ẹni tó yẹ ká bá ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kó jáde ta torí pé àwọn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ torí pé wọ́n fẹ́ pa àwọn pé wọ́n lè pa àwọn ni làwọn ṣe sá kú ò sáwọn àwọn làálẹ́ kú ìjọ tí mo ti ń ṣe program ẹ̀rí kí n daṣọ bojú rí àbí àbí inú ẹ̀kọ́ la kan ìjàmbá ńlá tọ́gbọ́lọ́ ló kó mi yọ́ngbà náà ìjàmbá ọkọ̀ ńlá sẹ́mọ̀ kìí ṣe wípé bóyá a fi a fi bú wọn ṣùgbọ́n bọ́rọ̀ bá ṣe rí ìní ká sọ bọ́rọ̀ bá ṣe rí ìní ká sọ ẹ ti mọ tààrẹ Lájí Abbas. ìpè ká wà lójú òkú bọ́yẹ ẹ̀jẹ̀ àwọn tó ń àwọn ẹni yóò lè jẹ́ ẹmu mọ tá Yorùbá ló tún kù nìbọn ró ẹ já ṣe báyìí mò ń bọ̀ ẹ eh, fún mi ní ìṣẹ́jú díẹ̀ tọ́lá àwọn tó ń pè yìí wọn ò ní jẹ́ káwọn tó ń pè sórí wọ́n sọ. gan. ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́ ẹ kú ètò. ọlọ́run ló lè tu ẹ̀. Hmm, ọlọ́jẹ ló ń sọ̀rọ̀ láti Germany. òkè bá wa dẹ́sẹ̀ tó pàápàá gbà torí pé a sì ń lọ sí Ìgbòho nílùú olóyè Sunday Ìgbòho àti tó ṣẹlẹ̀ ń bẹ̀. ọ̀dà nípa ti bàbá Akíntóyè hmm. èmi ò fẹ́ jẹ́ ká fojú pé bóyá bàbá sá kápẹ̀ ní pẹ́pẹ́ bàbá sá bàbá sábẹ ní ọjọ́ ọ̀la ni hmm. ọjọ́ tó adẹ tí ń wò tó súnmọ́ ilé ni hmm. tí wọ́n bá mú bàbá lẹ̀ sí ilẹ̀ nàìjíríà báwo ta ló fẹ́ lọ represent wa ní UN rídì tí bàbá ṣe fara soko fúngbà díẹ̀ nìyẹn fún ààbò láti lè jẹ́ kí ọjọ́ yẹn kó lẹ́kọ̀ọ́ bí èmi ṣe wò ó bẹ́ẹ̀mi ṣe wò sí nìyẹn tó ẹ̀ mọ̀jẹ̀ ká rí níbi pé bóyá bíi bàbá sá bàbá náà sọ fún ọ̀run sálọ̀bì ọkàn láti ilẹ̀ ni bàbá ti ń tẹnu mọ́ torí rídì tí bàbá fi fara soko nìyẹn ẹ jẹ́ ká tún lé síbẹ̀ ọlá wa pẹ̀lú wa inú mi dùn ọlá gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ la fẹ́ àfọ́rọ̀ èébú kájọ sọ ojú tó kálukú fi wò ojú táàrí òpè tán fi wò ó nù ẹ ṣe gan ni. gbogbo wa náà la mọ bẹ́ẹ̀ ni ilé wa kò lọ. hello bàbá mi ẹ káàárọ̀ o bàbá mi ẹ kú ojúmọ́ ẹ kú ètò o ọlọ́run bàbá mi ṣe ọgbọ́n àtìmọ̀ tí ọlọ́run fún yín tẹ wá ń fún àwa ọmọlẹ́yìn nínú ẹ̀ ọgbọ́n náà lè parẹ́ mọ́ yín lórí bàbá. àṣẹ o àṣẹ o. ẹ o mo mo tó gbàdúrà fún yín nítorí ọmọ yín mo tí wọ́n sì pa orí ọ̀fẹ́ Ọlọ́run. ẹ tó gbàdúrà o èèyàn bú ni èèyàn bú ni wọ́n ṣàdúrà fún tí ò ní sàmì ẹ tó gbàdúrà fún mi o. ṣe rí nǹkan tí mo fẹ́ sọ bàbá mi gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé mi ni wípé ṣe rí bàbá wa a dá wọn lẹ́bi pé wọ́n kú òní ilẹ̀ Yorùbá ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ṣe rí ilẹ̀ ilẹ̀ yorùbá ta wà lónìí gbogbo wa la mọ̀ wípé máa jó lọ mọ̀ owó ẹ̀yìn ló pọ̀ jù nínú àwọn bàbá ta àwọn ta pè ní bàbá wa ta pè láwọn aṣíwájú wa nílẹ̀ yorùbá máa jó lọ mọ̀ owó ẹ̀yìn ló pọ̀ jù. ṣe rí tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ọdún tó ń bọ̀ la fẹ́ gba ilẹ̀ yorùbá tàbí ọdún yìí ṣe rí nǹkan tó bá mú ọ tó bá pa ọ̀tá bàbá yẹn mo lè pa fún tábà máa gbalẹ̀ yorùbá á tó ọdún mẹ́wàá sí nítorí pé bàbá yẹn nìkan ló mọ ìlànà ta lè táwa yorùbá lè tọ̀ ta lè fi tètè rí ilẹ̀ yorùbá gbà fún pé bàbá yẹn sákò nílẹ̀ yorùbá èmi o ìgbà tó sọ tí mo gbọ́ ṣó yẹn mo mo rí àbàwọ́n kọ̀ọ̀kan bẹ̀ nítorí pé bàbá yẹn nìkan mo mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí o bàbá yẹn nìkan ni mo mọ̀ kó jágbàgbà tó dúró tán lórí ọ̀rọ̀ yorùbá. ẹ ṣe gan ni. àfi kí abáfẹ́ parọ́ tán máa ń gbẹ́lẹ́yìn bàbá yẹn nítorí ẹtẹlẹ ẹlòmílẹ ti wà lórí òkú ẹsẹ bẹẹ jẹ́ kí n gba ìpẹ ọkẹ tó lè gbà tó máa bẹ ètò lọ ẹ ti wọlé o. ẹ̀lọ́ orúkọ yẹn àti ibi ẹ ti ń pè o. orúkọ tèmi ni Mary láti Italy. tó ẹ bá wa dá sétò pápápá. ẹjọ afẹ́ dá sétò ni o ẹ kú ètò. ẹ ti wà lórí afẹ́fẹ́. nǹkan tí nǹkan tí èmi kàn fẹ́ sọ ni wípé ọ̀rọ̀ bàbá Akíntóyè ẹ̀yin yorùbá lẹ ní olórí ogun òun lógun dojúkọ o ẹ jọ ní èrò ọmọdé tèmi ẹ̀yin náà lẹ sọ wípé màjà màsálà àwọn akíkanjú lójú ogun o ẹni tí ó bá gbógun lò ní ròyìn ogun ní lílọ tí bàbá yẹn kúrò ní nàìjíríà lójú tèmi kò lọ nílọ báwo ni mo ṣe fẹ́ sọ ní yorùbá kò lọ nílọ bí ojú tí mo fẹ́ ká mọ̀ kan dájú wípé bí wọ́n bá mú bàbá yẹn tàbí tí bàbá yẹn bá tí nǹkan kan bá ṣẹlẹ̀ sọ́ta bàbá yẹn ní ìfàsẹ́yìn bá Yorùbá nation. ìyẹn bá mi lọ pé ìdájú bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí olóògbé bàbá yẹn bàbá tó tóye ní èyí náà sọ̀rọ̀ yìí Yorùbá nation Yorùbá nation tá à ń pẹ́. bàbá mi ò kì í ṣọlọ́run o wọn lọ́wọ́ ti padà wá lọ́wọ́ tí bàbá yẹn tó kéde ẹ̀ bá fẹ́ tó bá jẹ́ wípé bóyá bí ọdún méjì sásìkò yìí la fẹ́ gba Yorùbá nation ó lè dọdún márùn-ún tí a bá dẹ̀ rí pé ká wò bàbá yẹn wà nínú àwọn tí wọ́n ń tẹ ọ̀pọ̀lọpọ̀ tábà ní ká fi ojú àwa ọ̀dọ́ wò báwa ṣe ń wò ni wípé ká da gbogbo ẹ̀rù kí gbogbo ẹ̀dá gbùrùgbùrù tó bá jẹ́ jà náà ni ká jà kó ṣe bọ̀ bàbá yìí ni ẹni tó ń sọ wípé ìjà kọ́ la máa fi gbà tí wọ́n bá ń sọ wípé igi lẹ́yìn ọgbà bàbá yìí ni ẹ má ní tèmi o ẹ má bínú o ẹ má jẹ́ ká ẹ má jẹ́ kí sọkàn táwọn ọmọ Yorùbá ká sọ ọ̀rọ̀ àlùfàǹṣá tàbí ọ̀rọ̀ àbùkù bí bàbá yìí àti bí nǹkan bá ṣe kí nǹkan ó yé ṣe rí kinní kan ẹsẹ gan ni ìyá wa a lè fi ojú kan wo ọ̀rọ̀ lónìí tó bá ojú téèyàn fi wo ọ̀rọ̀ lónìí ó lè má fi wò ó lọ́la ojú tèmi àárín òpìtàn fi ń wò lónìí táyìn sì ń fojú mi wò tó bá di ọ̀la ilé fojú tèmi wò ó tí n bá fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa mú àwọn ẹ̀rí àti ìtàn wá lórí ẹ̀ àti irú nǹkan báyìí ẹ̀rí pé mo sọ bàbá wa èé e sọmọdé bàbá at ninety bàbá wa èé e sọmọdé ikú wo ni ó pàgbà tá à ní bá po lórí ẹ̀ níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìtọ́pọ̀lọpọ̀ ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣe àjìjàgbara bàbá jẹ́ agbẹnusọ ni o àwọn àgbààgbà lẹ Yorùbá àtàwọn tẹ́ ẹ̀ mọ̀ wọ́n pọ̀ gan o nínú ìlọsíwájú ilẹ̀ yorùbá yìí ẹ lọ wo ẹ lọ wo bí bàbá ṣe wá láti amẹ́ríkà àwọn tó jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn ńláńlá ni wọ́n pe ó rà ìwọ ni ọlọ́ọ̀ṣojú wa ẹ mọ̀ yín o gbogbo bí sẹ́sẹ́ ń lọ ní nàìjíríà ní lọ lamẹ́ríkà ní lọ káàkiri àgbáyé ní lọ ní nàìjíríà ní lọ nílẹ̀ yorùbá káàkiri àgbáyé bá a ní ṣe rí nù mọ́ ń bọ̀ ká tó tó wá máa gbà pé. ẹ rí i pé amẹ́nubà ọ̀rọ̀ yìí pé ìlú olóyè Sunday Ìgbòho sàdédé la mọ̀ rí o ti gun umi tó kó àwọn mìíràtì rẹ̀ àwọn fúlàní tó gba ìlú Ìgbòho lọ hmm. ẹ rí i pé mo ní mò ń bọ̀ wá bá bàbá wa gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bóò ló ṣe jẹ́ o bóò ni gúnmi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fẹnu àbùkù kàn yí pé ejò rẹ̀ lọ́wọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gan fọ ẹnu àbùkù kàn yín pé ìjọba sì ń wòran òní lọ́n bá àwọn tẹ́rọ́rìsì ṣe ìpàdé lọ́tún lọ́sì wọ́n wá wá bẹ́ẹ̀ wọ́n tún wá ń yọ̀ wáyé pé dá Sunday Igboho dìde ní Benin Republic ẹ wo àrífín wọ́n wá gẹ̀ẹ́sì káwa mọ́lẹ́nu o wípé ìlú ẹni tí wọ́n dìtẹ́yìn sí Benin Republic ká lè mọ̀ pé gbogbo tí àwọn Fúlàní ń ṣe tó idórí Buhari wọ́n jọ mọ tí wọ́n ń ṣe ni gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé ẹ mọ̀ yìí pé ọ̀rọ̀ tí Gumi àti Fúlàní ti ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ yìí ó lè da ìlú rú ó lè da ìpínlẹ̀ Ọ̀yọ́ rú ọ̀rọ̀ tí bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn yẹn yẹn lọ sí Benin Republic ọ̀rọ̀ tí bàbá wo Onírìṣà tí wọ́n gbé àwọn ìgbìmọ̀ dìde kẹ́lẹ̀ kọ́ wá wá kó wá mọ̀ wá fi ẹnu àbùkù kàn ní ìlú ẹni náà àti ìpínlẹ̀ náà tí nǹkan bá torí ẹ̀ṣẹ̀lẹ̀ gómìnà ilé tó gba ẹ̀bí o ẹ̀yin láti gba ẹ̀bí engineer olùsèyí mákindé ẹ̀yin lẹ́ gba ẹ̀bí torí ìwà àrífínrè kí ni gúnmi wá ṣe o kí ni gúnmi wá ṣe ǹjẹ́ ẹ mọ̀ gómìnà wa ǹjẹ́ ẹ mọ̀ pé gúnmi wá kí ló wá ṣe ní ìgbòho síjọba àpapọ̀ lọ́ràn wá torí pé nígbà wo ò lè rán DSS wá mọ́ gúnmi ni wọ́n tún rán wá o gómìnà wa òfin tó de mí máa fi ẹran jẹ màálùú jẹ ẹ bá wa tètè bu ọwọ́ lù ú wọ́n ti bọwọ́ lù nípínlẹ̀ Ondo ẹ bu ọwọ́ lù ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin gómìnà ẹ̀ ń bu ọwọ́ lù òfin o ẹ̀ bu ọwọ́ lù òfin o òfúùtù fẹ́ẹ̀ ní ọ̀jẹ́ bẹ́ẹ̀ bá ní agbo ẹran gbogbo ìpínlẹ̀ ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó fi dé Ẹdó àti Delta tó fi wọ gbogbo ilẹ̀ Delta lọ́hùn tẹ́ ẹ̀ bá pawọ́ pọ̀ tẹ́ ẹ̀ bá pawọ́pọ̀ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ní agbo ẹran màálù ti yín ní ìgbàlódé ẹwọ́ òsì tẹ́ ẹ̀ ń ya ẹ̀yà owó lórí iṣẹ́ àgbẹ̀ yìí ẹ̀yà ẹ̀yà owó lórí rẹ̀ kálẹ́gbẹ̀ ẹran kání ti wúrẹ́ kání ti màálù kání tajẹ kání ti tòlótòló kání tó gòǹgò kání ti pẹ́pẹ́yẹ ẹ̀yà owó ẹ fi ṣe ẹbẹ̀ ní bóyá ìpínlẹ̀ kan lẹ́ẹ̀tì kọ́kọ́ bẹ̀rẹ̀ bóyá ìpínlẹ̀ mẹ́ta lẹ́ẹ̀tì kọ́kọ́ bẹ̀rẹ̀ láwọn ibi tílẹ̀ bá wà ẹ dáálẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ kò sáwíjàre o bẹ́ẹ̀ bá ní wọ́n mọ̀dà màálù kí ọwọ́ wọn náà láti ra màálù ó sì rọrùn fún wọn láti yín wa lọ́rùn nígbà bá ti po nǹkan mẹ́ran fún wa kọ̀tán tẹ́tí àwọn ẹran tí wọ́n pàtàkì bá ti fún wọn lábẹ́rẹ́ ẹbú kọ̀tán àwọn ọ̀tá ń kó oúnjẹ wá fún wa ẹ rò pé mi wá dé ó ti dé ó ti dé. láti wá sílùú Ìgbòho kí Gumi ọwá à ń fẹ́ àlàyé látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni Gumi wá ṣe o tó fi wọ́n fi wá lórí láyà tẹ́tù wá tó ń yọ olóyè Sunday Ìgbòho pé ẹ̀ẹ́dì tennis tó wà ní Benin Republic sáàmù ah, ah, ah, pé gbogbo ọmọ Yorùbá ló ń bẹ lẹ́yìn Sunday Ìgbòho ni gbogbo ọmọ Yorùbá òdodo torí wípé gómìnà wa yìí náà dé gàngàn omi bọ́ lójú yín nígbà wọ́n pa èèyàn fifty four tí wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé àti ààfin ọba sí gàngàn gómìnà wa ó mà kẹ́yìn náà láyà pé ṣé wọ́n fẹ́ yín lórí ni ẹ sì sọ̀rọ̀ akin ẹ sì pe àwọn ẹgbẹ́ yín pé ó ti di èèwọ̀ o nígbà wọn lọ sílé olóyè Sunday Ìgbòho yìí pé DSS di DSS ò gbọdọ̀ ṣiṣẹ́ ní ìlú àyàfi kí gómìnà ọmọ sí i ìlọkàn bíbí balẹ̀ gbé bí DSS bá fi lè mú mi gómìnà Ṣèyí Mákindé ni ẹ lọ bá ń bá gbé wọ́n ti mú ààrẹ Laji Abato ẹ mọ̀ ń parẹ́ o ẹ mọ̀ ń parẹ́ mọ̀ sọ pé ẹ mọ̀ ń parẹ́ ìlọkàn mi fi lè balẹ̀ níwọ̀n ìgbà tá a bá ti dà lúrú kèé sí ẹsẹ̀ kéèyàn ó béèrè fún ẹ̀tọ́ rẹ̀ kèé sí ẹsẹ̀ èló ni wọ́n fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ní lóṣù èló níjọba àpapọ̀ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo uh, uh, south east kọ́ni south south díẹ̀ ni ó fi ju ìpínlẹ̀ ọ̀yọ́ lọ ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan tó tẹ́ bá pín stéètì kó tó pín sí mẹ́rin èló ni wọ́n ń fún wa èló òkè ògùn lásán òkè ògùn lásán ó ju stéètì méjì lọ nílẹ̀ yíbò ó ju stéètì mẹ́ta míì lọ nílẹ̀ yíbò lókè ògùn nìkan òkè ògùn nìkan ó ju stéètì mẹ́ta míì lọ kí ló dé síbáṣe wa máa bá lọ nìyí kìí ṣe ẹ̀ṣẹ̀ ní ká béèrè fún ẹ̀tọ́ èèyàn kìí ṣe ẹ̀ṣẹ̀ ní ká béèrè fún ẹ̀tọ́ èèyàn yóò sì ṣe mí yóò ṣe wọ ni ìjà náà yẹ ẹgbẹ́ ẹni bọ́rọ̀ Sunday Ìgbòho ọ̀bá múmúláyà wa lónìí ìtọ́sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ iwájú ṣebí táfànjá dálẹ̀ là ń sọ ẹ lọ wo lẹ́yìn ikú àfànjá ẹ lọ wo àwọn baba yín àwọn baba yín tó kó wa débi tá a dé lónìí ẹ lọ wò wọ́n àbí máa dákọ̀ wọn fún yín gbogbo àwọn bàbá yín ẹ lọ wo lẹ́yìn ìtàn lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ó ń bẹ lórí Facebook page ìtàn Yorùbá ó ń bẹ lórí YouTube ìtàn Yorùbá ẹ kọ́kọ́ lọ wo ìtàn Àfọ̀njá nígbà mo sọ ìtàn Àfọ̀njá mo ní ẹ̀ tí ì gbọ́n kankan ìyìn tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú Àfọ̀njá ó ju ohun tó ṣẹlẹ̀ nígbà yí Àfọ̀njá lọ ṣé bórí Àfọ̀njá ọ̀bá pé ṣèbá yẹ kó rí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó pé ẹ lọ ohun tí wọ́n dánwò ńlọ́bàwá débi tá a dé lónìí iná ẹ̀kọ́ lẹ́ ń ṣe yìí Gumi sì lórí láyà ó wá sí Ìgbòho aláàfin Ọ̀yọ́ ń bẹ o aláàfin Ọ̀yọ́ ń bẹ o Olúbàdàn ń bẹ o àwọn ọba ń bẹ l'Ígbòho o ọba mẹ́tàlá ní ń bẹ o gómìnà ń bẹ o spíkà ń bẹ o ó wá pátápátá Gumi tẹnu ń kùn ó sì lórí láyà ó sì wá sọ̀rọ̀ ó sì tún sọ̀rọ̀ àlùfàǹsá lẹ́nu ní Gumi kan náà ẹ sì ní ká dákẹ́ ká máa wòran ọ̀dà ìjà play fún wa ìjà play fún wa bóyá kọ́mọ́dé pé ah, ààrẹ Laji Abbas ti ń parọ́ mọ́ wọn o wọ́n ti ń parọ́ mọ́ wọn ìjà play fún wa. ọ̀dà we have visited this uh, town, Goho, which find is a Muslim community, and we can see some cattle grazing in, uh, in their courtyard. This is a place uh, where I think Nigerians need to understand that we need to live together. Because I've seen nothing here that can warrant people to live together. That's that we should be separated from our beloved country, Nigeria. Uh, Professor Osman Yusuf, I don't know whether you have anything to say. Yeah, this is, uh, made famous by a detainee in uh, Benin Republic. Nigeria is one of the wọ́n mọ detainee in Benin Republic ká ẹ lè mọ̀ pé wọ́n mọ mission tí wọ́n bá wá wọ́n mọ tí wọ́n wá ṣe ìtẹ́ wá ṣe yé wọn ìtẹ́ wá ṣe nígbòho ó yé wọn kì í ṣe pé wọn ò mọ tí wá ṣe so wọ́n wá yọ̀ wá yí pé bẹ́lómi ìbá tún jáde nù yín o á tún mú un ṣé bá a ṣe máa bá lọ rèé ṣé bá a ṣe máa bá lọ rèé kí wọ́n máa pa wá ká sì mọ́ sọ̀rọ̀ ṣé bá ṣe máa bá lọ rèé ṣé bá ṣe máa bá lọ rèé bọ́ bá wù wá ká gbọ́ bọ́ bá wù wá ká má gbọ́ kí gbogbo owó dìde ká dìde ká dìde ká dìde àwọn ọmọ tí ń bọ̀ lọ́la ọlọ́run ní jẹ́ wọ́n ṣépè fáwa o tẹ́ ẹ bá lọ wo lẹ́yìn ìtàn lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá gbogbo ilẹ̀ mọ̀ àwọn ń tọ́ sí àwọn àwọn ọmọ wọn náà wọ́n sì ń ṣe bíi tòótọ́ lónìí àwọn tó gbé wọn kórí ibú bálẹ̀ yorùbá dòní bóò láṣẹ wá jà àjà bọ́ lọ́wọ́ ìyá yìí táwọn ọmọ tiwa ti ń bọ̀ lọ́la ò ṣe ní í ṣépè fún wa ọdọ̀wọ́ wa o ọdọ̀wọ́ wa àwọn tàbá tó fẹ́ pè ẹ̀yà tún lè pè ẹ̀rọ pé mo pín ní òkà ẹ̀rọ yẹn ẹ̀rọ pé mo ẹ̀yin náà ni plus two three four plus two three four eight plus two three four eight zero two three six eight seven four three two. ọ̀nà àbáyọ ẹ pè. ìgbàgbọ́ ń bá tiẹ̀ ìmàlẹ́ ń bá tiẹ̀ olùkọ́ ń bá tiẹ̀ ọ̀gá iṣẹ́ ń bá tiẹ̀ ọ̀tún ìlú ń bá tiẹ̀ òsì ìlú ń bá tiẹ̀. hello. ẹ káàárọ̀ sà lọ́wọ́ pẹ̀lú yín o lákàyè yín ò ní yòrò. àṣẹ o. sẹ́rí sẹ́rí nǹkan tó bí rí sí nǹkan táwọn bí ọ̀la ṣe rí ní gangan èmi ikú èmi ikú tiẹ̀ sí ọ̀rẹ́ ọ̀rọ̀ ààrẹ ààrẹ ọ̀nà kakanfò sọ́rí sọ́rí ọ̀rọ̀ ọ̀wọ́ Ìlọrin yìí bẹ́ẹ̀ni. Afọjá. ẹgbẹ́ Ìlọrin iṣẹ́ akọjá lórí sí. ẹgbẹ́ sẹ́ni ẹ̀sà ẹ máa ní ká máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ á lè máa bá báyìí lọ. àlè àmọ́ sọ̀rọ̀ ká má bu èlú ni àlè àmọ́ sọ̀rọ̀ ẹni pé mi náà nípa mi náà fẹ́ sọ nípa tèmi nípa bàbá wa Bánjí Akíntóyè mo sọ ìyá ojú tèmi fi wò ká má bu yẹn ni. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú sẹ́ni sẹ́ni lọ́gọ̀ tó ń sọ yìí sẹ́ni èyí tí ò bá sọ rẹ̀ ẹ́ kò ní bàbá tí ó bu ìyá jáde ah, lẹ́nu ó ah, gbé à lè à sẹ́rí mo máa ń sọ̀rọ̀ kan àríbí yìí wọ́n gbọ́n jù wá lọ aláwa la kàwé àwa la gbogbo ẹ̀ bá ní ibi tí ẹ ká wà á sí bí àwọn ló wà ń bẹ̀rẹ̀ láwa la kàwé irú ìlú la kà sẹ́mi ètò bá kàwé ṣe ni wọ́n fi lọ́gbọ́n ẹni máa fi omi nǹkan tó ṣẹlẹ̀ ní ẹgbẹ́ òdìgbò tó bá ṣe sẹ́yìn tó bá ní. tàbá ṣe ìdánwò mọ̀ tí wá o. ẹ ẹ mọye ẹ mọ máàkì tẹ̀ fún ni ọ ọmọ mọ̀tìwá sẹ́ni kí n tó máa lọ sà ẹjọ́ sà ẹjọ́ mo fẹ́ wọ̀nyí ní ẹ̀bẹ̀ kan ní ẹjọ́ ẹ bá wa ṣe ìtàn èmi àkókò lágbẹ́ ọlọ́run ọlọ́run á fi ṣe lágbẹ́ ọlọ́run ẹjọ́ ìtàn bí òdùdú àgangan gangan bó ṣe ibi tó ti wá ewu mo rí kódà pé àwọn èèyàn kan tẹ́pẹ́ wà bíi ìgbìmọ̀ ẹ máa fẹ́ ẹ lọ gbọ́ ta ni yorùbá ó wà lórí facebook ó wà lórí youtube ta ni yorùbá ẹ lọ gbọ́ lórí facebook ìtàn yorùbá tẹ bá ti tẹ ta ni yorùbá sí yóò gbé wá mo rò pé mo ti sọ ọ́ bóyá ọdún kan sẹ́yìn ni mo ti ṣàlàyé pẹ̀ one to fifteen kọ́ ni ìlàbàdé ń gbà yẹn. ok ok ẹ ṣe lọ ẹ ṣe lọ. ó dàbọ̀ sàkàyà. ó dàbọ̀. ọkùnrin bá tiẹ̀ obìnrin bá tiẹ̀ ọmọdé bá ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìtàn láti sọ ọ̀pọ̀lọpọ̀ àlàyé láti ṣe ẹ sáà máa lọ sórí péèjì ìtàn Yorùbá lórí Facebook tàbí ìtàn yorùbá page lórí facebook tàbí lórí youtube ìtàn yorùbá àǹfààní kan tẹ̀sí léṣe fún wa náà ni pé ẹ lọ máa darapọ̀ mọ́ wa lórí youtube ìtàn yorùbá ẹ ti rí ìtàn yorùbá ẹ sì ti rí símbọ̀ wa ńbẹ̀ náà ẹ já gbé pè ẹ ti wọlé o. ọlọ́run ló lè tó orúkọ yín àti bílẹ̀ ti ń pè. Owólabí lórúkọ mi láti morocco. láti orílẹ̀-èdè morocco. bẹ́ẹ̀ ni. bó o ní gbogbo morocco láàárọ̀ yìí o kò sí wàhálà ọpẹ́ ni fún Ọlọ́run ṣe rí tẹ bá ń bá àwọn Yorùbá sọ tí wọn bá gbọ́ ẹkùn wọn sílẹ̀ nítorí pé yìí tó ti wá ń dùn èmi jù ẹ wo orú ìgbà tí wọ́n lọ sí ipò yẹn lánàá nǹkan tí wọ́n ń lò bísí láì náà wọ́n á kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ hmm. wọ́n wá fi dáàmú tàwa nìyẹn o. àwa gbọ́ àwa gbọ́ àwọn kèfèrí àwọn ọ̀tá Ọlọ́run ní àwọn kẹfẹ rí àwọn ọ̀tọ̀ ọlọ́jẹ́ pera wọn mùsùlùmí. ẹ wọn ló bá ṣe àsàlámù àlékún bísímìlá ẹ nígbà tó dẹ̀ pé ṣó ó wá láti bí ọ̀rọ̀ yìí ó wá yẹ kí àwọn èèyàn ṣe kúrò yìí. tí Babangida ṣe inṣàlá inṣàlá o wọ́n ń wí lórí ahọ́n tí ọ̀dọ́ kan wọn ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ẹja tí ń gbélé kò tí ń ṣe láìláì làlá o tẹ́ torí ìbátan pé kò gbàgbọ́ ìbágbọ́ lọ́n gbọ́ lọ akó sínú àwọn apẹja ṣe rí ṣe rí bàbá mi pọ́ìntì tẹ́mi kan fẹ́ mú wa ni wípé tí wọ́n bá ń sọ èèyàn tí ó kọ́kọ́ ń gbàbọ̀dè jù ní ilẹ̀ Yorùbá àwa tá a jẹ́ Yorùbá mùsùlùmí ni. Hmm, òdodo. àwa là ń kógun ja àwa là ń kógun àwa là ń kógun ja Yorùbá nítorí ìfẹ́ tá a ní sí nọ́ọ̀tì ó dọjọ́ tí yorùbá muslim tá a bá fẹ́ tá a bá tó mọ̀ wípé ọ̀tá ni àwọn ará nọ́ọ̀sì yìí. irú àwọn irú àwọn bàbá ẹ wo ẹ má bínú torí ọlọ́run irú àwọn bàbá wa ànẹ́dà ní john bàbá wa sheik adam babalágége wọn ò dúró lórí ọ̀rọ̀ yorùbá tẹ́ bá sọ̀rọ̀ ojú ẹsẹ̀ bàbá adamu ó ní èèyàn ọmọ kẹ́ ẹ fún wọn lẹ́sìn tó bá yẹ káwọn náà kọ tí àlẹ́ lórí pé àlẹ́sẹ̀ ilẹ̀ yorùbá èsẹ̀ gangan ni wọ́n máa ń fi páàsì kan fún wa lẹ́rú á kọ bí tó pẹ́ẹ́sì lè mú mi nílẹ̀ ìkó wá tún àwọn afẹ́fẹ́ bàtàdé lẹ́ẹ̀ máa gbọ́ fáàsì ẹ̀gẹ́ lómi iná ló pa o ó ń ṣiṣẹ́ pẹ̀lú nọ́ọ̀sì. ní mùsùlùmí ní mùsùlùmí bá jẹ́ ọmọ ìyá ṣé ọmọ ìyá tó mọ ọmọ mùsùlùmí ọ̀jẹ̀ náà lọ́mọ ìyá aládùúgbò ṣé wọ́n ní lọ yọ sàká fẹ́ni tí ń bẹ ní ìwò ìbáwọn ẹbí mi ń bàdẹ̀ ní ìyọ sàká fún so ó dandan tá a bá mọ̀ wípé àwọn èèyàn tó kọ́kọ́ súnmọ́ wa okay for example ẹ wo interview tán fún olú ìwò lánàá ó kàn ó kàn nígbà tó olúwo máa sọ̀rọ̀ olúwo ń sọ wípé ẹ òun náà dẹ̀ tún mú example wa pé tá a bá fẹ́ táyé rọrùn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ló yẹ ká kọ́kọ́ sọ̀rọ̀ fún wá sí àwọn ti visit ìgbọ̀ngàn ṣáwọn fíṣítì ìbarapá sọ́nùwò fíṣítì ìbarapá kí ló dé tó ń invite ara nọ́ọ̀sì pé káwọn máa gbégbò ó nígbà tó ń wà ní nígbà tó ń wà ní ìwò bẹ́ẹ̀ tó rẹ̀ gbà fíṣítì ìbarapá bọ́ọ̀sì tó tẹ̀ǹdì sí wọn dàtó kán lọ fi kó jẹ fún àwọn alábarapá tí alábarapá ṣe ń ké tó ṣe bólúwo tó ń takùn wọn ni tẹ̀dẹ̀ ń rí òkú èèyàn ẹlẹ́ni tó gbé ọmọ lọ́wọ́ tí ọmọ ẹ̀ jóná táwọn fúlàní tẹ̀yìn invite wá sí ìwò fẹ́ fáwọn náà ṣiṣẹ́ yẹn ẹ̀wọ̀n ẹ̀wà máa kóòtì báwọn náà ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ìsìláàmù òun náà ni bàbá yìí fi kó àwọn èèyàn tẹ̀rú lọ́sùn stéètì eh, àrẹ́gbẹ́. ẹ o. ẹ kú ojúmọ́ ọjà máa ṣe pápá àpàtó lọ́pọ̀lọpọ̀ pọ̀ lójú ọkọ̀ ẹ rí i pé mi sábà fi àyè lẹ̀ káwọn èèyàn ó pè. bẹ́ẹ̀ni ada fún yín bàbá mi o pẹ̀lú ṣàtúntì o. ẹ ṣe ká Táíwò Adémọ́lá ló ń sọ̀rọ̀. ẹ bá wa dá sétò ìrìnàjò tó wà lè lórí ọ̀nà àwọn Yorùbá yìí àwọn yìí pé ìṣẹ̀lẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀ látàrí ọ̀hún bàbá wa lọ́jọ́ tó ti pẹ́ àmọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ táwọn sọ láàárọ̀ yìí ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú bàbá wa ọ̀nà tẹ́yìn gbà wò ó yàtọ̀ sí ọ̀nà tí ọ̀hún bàbá wa ń gbà wò tẹ́tọ́nà bá gbólúkálùkù lọ́wọ́ ká máa ṣe ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ àwọn fúlàní nǹkan kan tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo wà ní Yobe state báyìí mo ń bá yín sọ̀rọ̀ tẹ bá rí ìgbésẹ̀ tá a gbé lọ́dọ̀ wa lọ ẹ mọ̀ pé ó ti kàn wọ́n lára gidi gan gbogbo àwọn inú igbó wọn tí à ń wọ̀ lọ́nà àwọn fúlàní wọn wọ́n ti kún ní ojú ara wọn báyìí kù nígbà tá a ti lé wọn jáde lọ́dọ̀ wa ara wọn lọ ní lára náà dábàá lélẹ̀ tó ń bá lè gbà pé ó jẹ okòwò torí tẹ́lifọ́mù ẹnjíníà nìyí gbogbo wọn villages wọn la pọ villages wọn tẹ bá lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ by this time ọ̀dọ̀ wa lọ́ba wà àmọ́ nísìn inú igbó wọn ibẹ̀ ni gbogbo wọn kọ́lé wọn tí wọ́n ti wá pọ̀ lọ rẹpẹtẹ bá gbá ah, ìgbésẹ̀ ńlá ni àwa Yorùbá ń gbé lọ́dọ̀ wa lọ pẹ̀lú gọ́lọ̀ ọlọ́dẹ máa fún wa. kọ́ọ̀rọ̀ náà kọ́ọ̀rọ̀ máa lè àwọn lára náà ní ìṣòro mílíọ̀nù wọn káwa náà ká gba ìrọ̀rùn lọ́dọ̀ wa bíbà. ẹlẹ́ẹ̀kẹta èyí tí ìgbóni tuntun wá sí ilẹ̀ yorùbá wa ó lọ́wọ́ nù ọ́ wọ́n mọ̀ wọ́n wá fi kẹ́sìn wa ni tọ́lẹ̀ tó lè wá sí orí nǹkan bẹ́ẹ̀ yẹn a ti lọ́nà ọ̀nà ìbùrú kan tó ti gbà láti. hello sir. hello pápákọ̀ ẹjọ́ ẹja máa ṣe torí èrò pọ̀ lójú òpó orúkọ yín àti ibi tẹ́tí ń pè é. mo ń pè láti Libya. orúkọ yín o. èmi orúkọ mi ni lẹ́gbàá ló ń pè mí lẹ́gbàá kẹrìsà ọlọ́wọ́n ṣe dáadáa fún yín ọlọ́wọ́n adé ṣe fún dáadáa fún gbogbo àwọn ọmọ yorùbá àkíyèsí pàtàkì òun ni nǹkan tí Gumi wá ṣe lánàá yẹn fún wọn pa láti wá ọ̀hún wá ibi tí wọ́n fẹ́ lé ambush sí lọ́tún máa máa bẹ̀rẹ̀ sí kidnap àwọn ọmọ yorùbá tó máa máa kidnap àwọn ọmọ skul ìpèníjàre fún gbogbo àwọn tó ń pera àwọn union tó ń ṣe èrò mọ́tò èèyàn tó bá nífọ̀kànbalẹ̀ ló máa ní owó ló máa dúró lé gbogbo wa sì bá bá wa tó dẹ̀gbẹ́ owó tí à ń rí ni wọ́n ti yí jẹ́kọ́ wà ní ìgbẹ́dẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ìpèníjà lójú. ẹ ṣe gan ni ètò ìlànà àṣẹ pápápá tó ẹ ti wọlé o ó kù sẹ́dú ó kù sẹ́dú bíi mẹ́wàá pé táfi máa ta àtàrí ẹ kó ojúmọ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè ẹ ti wọlé o. hello. ẹ ti wọlé o à ń gbọ́ yín o orúkọ tèmi ní kọmọdé láti ìlú London. báwa dá sétò. ṣe rí ọmọ Ìgbòho lèmi ohun tó ṣẹlẹ̀ lánàá yẹn àbí níjẹta ohun tó ba ogun wa nínú jẹ́ ni èmi dẹ̀ ti jí pélé láàárọ̀ yìí hmm. èmi ti jí pélé láàárọ̀ yìí àwọn èèyàn tí mo dẹ̀ pè tó súnmọ́ bàbá ìmọ̀ọ́mù wọ́n ti ń jẹ́ kó yé wa pé ìgbésẹ̀ ń lọ lórí ẹ̀ pé àárọ̀ yìí náà ni gbogbo alẹ́ àná sí àárọ̀ yìí náà ni gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fídíò yẹn pé àwọn ò tí ì mọ àwọn tí wọ́n ń ṣokùnfà tí wọ́n lẹ̀ dé àpòpọ̀ mọ́ àwọn fúlàní tí Gumi fi wá sí Ìgbòho níjẹta. ẹ̀kẹ́ bá dẹ̀ mọ̀ tẹ́ bá dẹ̀ rí muslim grammar school tí sábàtì tó ń gbé sẹ́yìn yẹn muslim grammar school ẹ̀rí pé two thousand and three oh lọ́ọ́ ti establish school yẹn. wọ́n fẹ́ fi ọ̀rọ̀ school yẹn wọ́n fẹ́ fi dá controversy lẹ̀ ni lórí ẹ̀sìn inú mi sì dùn pé bàbá wa ẹ ti ń yẹ̀yàn náà náà láàárọ̀ ìdáadáa so kí a jẹ́ kí bàbá ìmọ̀ọ́mù kó fi ọ̀rọ̀ síta á jẹ́ kí ọba kó fi ọ̀rọ̀ síta torí àwa náà ní àwa náà ní tó tì wá lójú ni gẹ́gẹ́ bí ọmọ Ìgbòho inú wo inú wo dùn látàlẹ́ àná ẹlẹ́ẹ̀kejì ni pé sẹ́ni bàbá tí wọ́n tí wọ́n tó fara pẹ́ sí ibi tí wọ́n wà bàbá pòfẹ́sọ̀ Bánjí bẹ́ẹ̀ ṣe sọ yìí ṣe yẹ kó rí problem tàdé ní nìyẹn nígbà táwọn yẹn bá sọ pé dogbó bàbá fẹ́ represent wa ní UN tí bàbá nìkan náà kó máa represent wa káàkiri ayé ni tá a lẹ́lẹ̀ míì ni kí bàbá wà ní nàìjíríà ní ìsìn kò sí bàbá ní gbé nàìjíríà kò sí Sunday nàìjíríà gbogbo ẹ gbogbo ẹ ó ti wé lo bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀ náà ló ṣe kó rí tó bá wù ká gbọ́ tó bá wù ká má gbọ́ mm. bàbá nìkan kọ́lé kọ́lé ẹ̀fẹ́tì wa ní ní un ẹlòmíín wà lẹ́ẹ̀kan kọ́lé ẹ̀fẹ́tì wa un. òpìtàn sọ̀rọ̀ àwọn alálẹ̀ ní sọ̀rọ̀ ìmọ̀ ní sọ̀rọ̀ ẹ ṣe gan ni. ẹ̀rí pé ẹni tó pè ó jẹ́ ọmọ bíbí ìlú Ìgbòho ìlú mi sì dùn wọ́n pè láti United Kingdom wọ́n ní àwọn ti pelé àwọn dẹ̀ ti pe bàbá wa ìmáàmù ìlú Ìgbòho ẹ jẹ́ n gbé pè yìí ẹ ti wà lójú òpó orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. àkọ́bí ló ń sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Italy. láti Italy ẹ bá wa já sétò ṣe rí ọ̀rọ̀ tó wọ̀ nílẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Bánjí àmì ìlú fẹ́ kí aago bàbá pín arúgbóṣá gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà fàṣẹ ń sábà kárọ̀ pé mọ̀jàmọ̀ṣá òun là fi mú akíkanjú ẹni tó sá fún ogun lónìí wọn ní ó gbìyànjú àti gba ọkùnrin náà ni. ọba ọba àbàṣà kúrò láàrin. tí bàbá yìí ò bá sá kúrò lónìí ẹ̀yin ẹ̀wò ìgbà tí Olóyè Sunday di wàrà ẹ̀ wọ́n bí gbogbo ẹ̀ ṣe hot Olóyè Sunday kù ilé mọ́sìn everywhere tó calm down lórí ilé látọ̀lẹ̀ ní ẹ tó lè sọ pé bí o sọ́ọ́lì kò sí ní o ìṣẹ̀lẹ̀ náà sì tó kọ́ ẹ̀yin ẹ̀ bí tí bàbá yìí náà tóun náà bá tó kọ́ ọ́ ó yìí wọ́n ti kán ìyẹn gbogbo everybody nìyẹn. Hmm so gbogbo náà wá di pé wọ́n wá ń pàṣẹ ohun tí gómìnà dẹ̀ wá ṣe ní ìgbòho ní gbogbo òun jẹ́ kó yé wa wípé àwọn làwọn sì ń pàṣẹ ah, ní táwọn bá fẹ́ ṣe làwọn ò ṣe kò sẹ́ni tí ó yà wọ́n lọ́wọ́ ẹ̀yìn. Eh, kí la lè ṣe lóòótọ́. sọ̀rọ̀ mi ti ń tó ṣe nìyẹn wọ́n ti ń yé wa wípé àwọn làwọn lágbára àwọn làwọn láṣẹ báyìí lọ́wọ́lọ́wọ́ táwọn wà yìí fẹwárì lójú tèmi gbogbo tó ń ṣe pátápátá ní ọmọ yorùbá káńtètè jí distraction gbogbo nǹkan tó ń ṣe. Hmm. tí wàá ní pé kájẹkẹnu wọn kò ká mọ ibi tá à ń lọ ká mọ ká tá a fẹ́ ṣe especially ìdìbò tó ń bọ̀ lọ́nà bó ṣe lè wù kó rí haúsá máa gbìyànjú bí àti president lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ tí ọmọ yorùbá bá kọ̀ tí ò bá dìbò gẹ́gẹ́ bí òfin nàìjíríà ṣe sọ àwọn tó bá dìbò wọn kàbó wọn. bẹ́ẹ̀ni tọ́mọ wá jẹ ààrẹ tó yẹ pé tó wá láti náà tí ló lọ jẹ ààrẹ sí south west àbí south east ló máa láwọn òdìbò àwọn òṣèlú kan kò sí ìkúkú wọn ti dìbò lápá àbí kan kí ṣe south west àti south east ní tó ló wà ní nàìjíríà táwọn kù ní nàìjíríà. ẹ ṣe gan-an ìdáfẹ́ lómi lápá àdá máa ṣe pápápá ẹ ti wà lójú òpó. ẹ lọ́wọ́ ní nàìjíríà náà ẹ̀sẹ̀lẹ̀ bàbá. orúkọ yín àti bílẹ̀ ti ń pè pápápá. orúkọ tèmi ni alájẹ àdé láti. ohun yìí ohun yìí ò lo òkè dáadáa o. Ah, ah, orúkọ tèmi ni alájẹ àdé láti dublin. ok. so ah, eh, nǹkan tí nìkan fẹ́ tó ń pa ọ̀rọ̀ bàbá gómìnà ni pé ucf gómìnà ṣe understand iye àwọn aráàgbò fúnra wọn ni torí wípé irú nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbà wọn èlò lóye Sunday Igboho náà ìgbà gbogbo àwọn Ìbàràpá lápapọ̀ ló ń gbè ìgbà gbogbo Yorùbá lápapọ̀ ló ń gbè ọ̀tí irú gómìnà yẹn ọ̀yẹ́ kí rò ní àyà níbi wípé yóò wà sí ọ̀dọ̀ wọn gbogbo àwọn ọ̀dọ́ ọbẹ̀ yẹn pátá àti gbogbo ẹjọ́ ìpẹ́rẹ́ àwọn alákìkanjú ibẹ̀ wọ́n yẹ kí wọ́n da gbogbo ibẹ̀ yẹn dúdú débi wípé àwọn èèyàn gan wọ́n máa kẹsàrà àti wọn gbogbo nǹkan tí wọ́n bá gbà ló yẹ kí wọ́n fún wọ́n sì ti á rí nǹkan tí gómìnà yẹn sọ lẹ́nu àti pẹ̀lú gbogbo bó ti ṣe yẹn ṣé àwọn lè lọ rí a lè ṣe bẹ́ẹ̀ nílẹ̀ nílẹ̀ haúsá ìlú bákan olórí láyà tó lọ síbẹ̀. ìjọba àgbàpọ̀ máa ń kó sọ́jà fúngún mímọ̀ ni àwọn òṣìṣẹ́ aláàbò máa ń tẹ̀lé kí ìmọ̀ ni tí ẹ̀gẹ́ kọjá ti gómìnà àwọn kíní àwọn bàbá mú kékeré. <laughs> ẹ ṣe é rí ṣe é rí ìtẹ̀lé ìpàdé pé ìkan náà ìtẹ̀síwájú máa ń bẹ̀rẹ̀ bàbá. bẹ́ẹ̀ ni. tí nìkan ni nǹkan ti máa ń bẹ̀rẹ̀ nígbà wàhálà tó kí ẹ̀mí wọn ọ̀bà gbé bá jáde ẹ rí wípé gbogbo wọn náà tọwọ́ ọmọ wọn bọ́ sọ hmm. èèyàn mélòó wọn fẹ́ pa. Hmm. ẹ ṣé gan ni ẹ ṣé gan ni bàbá mi àmín. ẹ ti wà lójú òkú orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. àti Èkó ni mo ti ń pè èmi ni wòlíì bàbá àbèjì ṣe rí nǹkan tí èmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn òun ni pé ṣe mọ̀ kàn wípé bí bàbá àti gbogbo Yorùbá ti wà ní United lọ́wọ́ bá fún nǹkan tó kù ni wọ́n sáré wá ṣe fídíò láti fi sọ fún United Nations pé kò sí problem rárá ní ilẹ̀ Yorùbá nǹkan tí wọ́n kàn wá dọ́gbọ́n ṣe nìyẹn ẹ̀ rí pé irọ́ náà pa wọ́n kàn rọra mú fídíò yẹn wọ́n màálù kù tó ń jẹ́ kó pẹ́ngẹ́tì ni láti lè sọ wípé àlàáfíà wà láàrin Yorùbá àti Fúlàní àti gbogbo wọn ọgbọ́n tó ń dá nìyẹn wọ́n kàn wá sáré ṣe fídíò yẹn fídíò yẹn ló máa wá máa tẹ̀lé káàkiri tó máa lọ post tó máa send sí United Nations pé kò sí problem kan láti fi counter láti fi counter agitation wa nìyẹn so ìgbà kan tèmi rí sí nìyẹn Ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ rí ẹ wo ìtí wòlíì tí wọ́n sọ bàbá àbèjì tàbá wò lóòótọ́ bí ẹ wọ́n wàá gbé káàkiri pé n táwọn ń ṣe ni kò sí wàhálà o àwọn èèyàn ń gbé ní ìrẹ́pọ̀ sígbà kan ṣàwo kan ìdí yìí tó ṣe pé àwọn ará ìlú Ìgbòho tẹ́ ẹ bá ń gbọ́ wa èyí náà gbọ́dọ̀ jáde ẹ má dà lúrú o ẹ má dáná sí títì ẹ jáde kẹ́ ẹ kóra yín jọ kẹ́ ẹ sì lọ sí ààfin ọba kẹ́ ẹ sì ṣe fídíò yìí pé àfẹ́gúnmí kó tún padà wá sí ìlú yìí pé kọ́mọ̀ wàá ba ìlú jẹ́ pẹ̀lú ọwọ́ ayọ̀ olóde Sunday Ìgbòho tó ń ṣe ọmọ ìlú yìí ni tí ó kanta ẹni tó ṣe torí pé wèrè la fi ń wo wèrè ẹ rí i pé gbà Gumi náà wà Gumi ọ̀já o kò pa àyàn o èyí náà bá fẹ́ ṣe ti yín ẹ ṣe ẹ lọ sáàfin ọbẹ̀ lọ́fẹ̀ wúnú hàn ní òfin ẹ rí i bàbá wa tí wọ́n gbé kínní ìkalẹ̀ ìlànà àlàáfíà ìlànà àlàáfíà ni n gbogbo ìgbà tó lóye Sunday Igboho fi ń lọ káàkiri àgbọ́ pé kí wọ́n pààyàn àbí kí wọ́n báyàn jà ìjà gbé pè ẹ ti wà lójú òpó orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Àló. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Ah, ah, ah. Hmm, ó ti rè o rè ẹ bá lè rí wa pè padà ká tó ń di pa máa ta àtàrí. Ọmọ Yorùbá ẹja ají lójú oorun. Hmm. Torí wípé Yorùbá lọ́wọ́ bọ̀, wọ́n ní ẹni tó wẹjú oní ẹ̀rù ń bà. Ojú mi rí tó nípa ìtàn nílẹ̀ Yorùbá. Mo rìn rìn rìn rìn, mo bá àwọn ọ̀jọ̀gbọ́n rìn, mo bá àwọn ọ̀mọ̀wé rìn, mo bá àwọn tó mọ àṣírí ayé rìn mo bá àwọn tó mọ oyún inú ìgbín rìn débi yìí pé tí n bá ti rí èèyàn màá ti mọ irú ẹni tó jẹ́ hmm. ẹ̀bẹ̀ tí mo sì ń bẹ̀ yín lọ́ba lọ́ba wa lẹ́ẹ̀ni pé ẹsẹ̀ra yín lóṣùṣù ọwọ̀ ẹsẹ̀ra yín lọ́kan àárín pé ejò ní jáyè ojejò torí wípé torí wípé níjọ́ gbúdúgbẹ bá já ibi tí ó yẹ káwọn ará abíọ́ kọlù tí wọ́n bá kọlù bó o lẹ ṣe fẹ́ kó rí o ẹ jẹ́ ká fura o àwọn aráabí tá a bá tètè dè dìde wọ́n gbé wa wò wọ́n sì mì wá wò ibi tí ó yẹ kí wọ́n kọlù wọ́n kọlù bẹ̀ tọ́wọ́ wa dìjọ́ náà àárín òpè tó wí sẹ́mi ìkìlọ̀ sẹ́mi ìpariwo yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká ṣera wa lọ́kan gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ń ṣòṣèlú ẹ jẹ́ á ṣera wa lọ́kan aṣíwájú bọ́lá ahmed tinubu ẹja àṣírà wa lọ́kan lóògùn ọ̀fẹ́ ibà gani adam ẹja àṣírà wa lọ́kan bàbá mi ikú bàbá yèyà láàfin ọ̀yọ́ àtẹ̀dá ọba tó tó tó ẹja àṣírà wa lọ́kan bàbá mi ọ̀ọ́nì rìsà ẹja àṣírà wa lọ́kan ọwọ́ òbòkun àwùjalẹ̀ ọ̀ràngún léèlà aláké ah! díjì ọlọ́wọ́ bàbá mi o bàbá mi o ìyìn tó pè yín lórúkọ o ẹ̀já síra wa lọ́kàn gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá bí ìlú bá torí àwọn àgbààgbà bàjẹ́ àìmọ̀wá wù yín ni o ẹ̀já síra wa lọ́kàn torí wípé àsìkò tẹ́ ń gbógun tìran Yorùbá láwa yìí àmọ́ àfibímọ lọ àfibímọ lọ o àfibímọ lọ àfibímọ lọ ayé ọmọ ni torí mi bàjẹ́ o àfibímọ lọ àfi bímọ lọ àfi bímọ lọ àfi bímọ lọ àfi bímọ lọ ayé ò máa ní torí rẹ bàjẹ́ o àfi bí a lọ. ẹ wo ẹ máa wo kedere ẹ wonú ọkàn torí ọkàn ni mo pè bó máa bó máa o ká dájọ́ wúra rẹ̀ ká mọ̀ fi wúra.